good morning everybody a kú dédé ìwòyí gbogbo ọmọ yorùbá ẹ lè má lórí ọ̀fẹ́ àti rí ojú mi bẹ́ẹ̀ ni jẹ́ kí n tẹ̀wò bí ẹ ṣe rí ilé epo la tó wà o ilé epo àti <laughs> wà ń bí báyìí látago méjì àbọ̀ ni mo dé bí báyìí ládélé epo orílẹ̀-èdè tá a bára wa nìyẹn o ń táwa fúnra wa fọwọ́ ara wa yàn nìyẹn o ẹ̀já wa bira wa léèrè tàbí kí n bi wa léèrè pé ṣáà wà òkè ṣáà ẹ má bínú ìbéèrè yẹn àtọmọdé wa àtàgbà wa ṣé rí iṣẹ́ àwà òkè tí mo béèrè yẹ á pín sọ́nà méjì tàbí mẹ́ta pé ṣé àwà òkè yẹ á pín sọ́nà méjì tàbí mẹ́ta àkọ́kọ́ ná gbogbo ọmọ Yorùbá tá a bí nílé ọgbọ́n tá a bí nílé ìmọ̀ àwí òkè kẹlẹ́ mọ̀ pé kì í ṣe rọ mọ́tò lẹ́wọ́ tó kọjá lọ o mọ́tò lẹ́wọ́ tó kọjá lọ o first station mo wà o ká má ní pé bàbá Èkìtì ń parọ́ ṣé àwa òkè lóòótọ́ ó léèrè ìdí mo fi béèrè bẹ́ẹ̀ mo ní ṣé àwa òkè wa àwa ọmọ Yorùbá yẹ ìsádà kò jẹ́ pé ọ̀nà méjì tàbí ọ̀nà mẹ́ta ló máa bá dé màá tún fi mọ́tò mi wọ̀nyí ká tó máa gbára wa ní gbólóhùn ọ̀rọ̀ lọ àwa fìfì lé epo ni o àná ṣẹ́rí mọ́tò mi lẹ̀ tó ń wò tó ń lọ yẹn ṣẹ́rí ṣẹ́rí o àná from five to six o'clock ní ìrọ̀lẹ́ pápátá àrípòdà ọ̀nà tí mo fi ń bi wá lérè pé ṣé àwa òkè pé àwa ọmọ Yorùbá o. Okay ṣáà wà òkè wọ́n ní wọ́n bí wa nílé ọgbọ́n wọ́n bí wa nílé ìmọ̀ pé Yorùbá Ọlọ́run fi ọgbọ́n àti ìmọ̀ ó fi jíìkì wa olórin kankan nìkan ó ní àsìkò àwa yóòtù láwà yìí o ẹyẹ bínú wa that we still allow àwọn baba ninety five 96 to control our life, to tell us what is right. Wọ́n àwọn olóyè sọ fún wa bá ṣe máa gbégbé ayé wa. Àwọn Yorùbá náà ló dẹ̀ kówé pé eworo ìwòyí ló mọ ẹsẹ̀ ló mọ ẹsẹ̀ eworo ìwòyí lórí àpáta. Ṣé kò yẹ ká jí ni? Bàbá ninety something years wọ́n ṣe ń sọ fún wa wípé nàìjíríà ò lè fọ́ àdèjókòó káàrò wípé àwọn bàbá tó ń sọ̀rọ̀ yìí tán ni wọ́n gbẹnu yorùbá sọ̀rọ̀ yìí ká sọ fún wọn wípé níbi tẹ́ ẹ bá wa dé yẹ ẹ lè gbẹnu wa sọ̀rọ̀ mọ́. Hmm? pé nígbà tẹ́yìn wà ní èwe tẹ́ wà ní ọ̀dọ́ ayé yín ò burú báyìí wọn àwọn tó jẹ́ àgbà ìgbà yẹn wọn ò fóun gbogbo wọn ò fi níyín lára báyìí ènìyàn kan bí mílíọ̀nù lánàá olórílẹ̀ tá a tẹ wà yìí ó ní kí náà tiẹ̀ ṣe fún wa ní ìrọ̀rùn ìkejì sọ pé kò sí wáì ṣé àwa ọ̀dọ́ ṣáà lè jáde síta ni ká sọ fáwọn bàbá ninety five yẹ pé ẹ lè gbẹnu wa sọ̀rọ̀ mọ́ torí àgbà at age of 95, 82, 83, including 70. Tó bá ṣì ń dúró tó ń sọ fún wa wípé Nàìjíríà ó ṣì máa wà òkè ó yẹ ká ti mọ̀ pé irú ẹ̀ níbẹ̀ kò fẹ́ wa dénú. Ọ̀tá Yorùbá ni wọ́n. Ṣé ká sọ wípé ìyà ti bá wa lára mu ni? Ẹ má bínú mo béèrè ni ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi mi ò ní pẹ́ kémi náà lè sùn díẹ̀ kílẹ̀ tó mọ́ ṣé ká sọ wípé ìyà ti bá wa lára mu ni nígbà Babangida àjẹrú ìyà yìí ìgbà tí ṣọ́nà kan débẹ̀ àjẹrú ìyà yìí Abacha débẹ̀ àjẹrú ìyà yìí Abdulsalam débẹ̀ àjẹrú ìyà yìí the same ìyà yìí náà ni. Ọbásanjọ́ tún padà débẹ̀ ajẹrú ìyà yìí Yar'Adua ajẹrú ìyà yìí Jonathan the same thing Buhari kúrò mbẹ̀ the same thing náà ni Tinubu wà mbẹ̀ náà the same thing ni ṣé ìyẹ́ ò ti fi wọ́n kò ti fi yé wa wípé they are all the same ah Nàìjíríà ò lè tẹ̀síwájú. Si a dẹ̀ ń dúró lójú ká dẹ̀ ń jẹ̀yà majority àwọn tó dẹ̀ ń fìyà jẹ wá yìí wọn ò fowó ra epo rí wọn ò fowó ra oúnjẹ wọn ò fowó ra aṣọ wọn ò fowó ra bàtà owó wa náà náà ná tó tún kówó yẹ pamọ́ wọ́n wá ń lò wá láti bá yí ara wa jẹ́ Yorùbá wake up now mo wo fídíò kan ní ṣé ìjẹta ó ti dìjẹta lénìí èmi gan fẹ́ lè máa ké bàbá yẹn ni wọ́n lọ sí ìlú kan pé aláàfin Ọ̀yọ́ was there pé aláàfin Ọ̀yọ́ was there pẹ̀lú àwọn kọ̀ọ̀kan bẹ̀ pé wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ kó mú àwọn tó máa dá ilé iṣẹ́ lẹ̀ wá sílẹ̀ Yorùbá to the extent owó tọ́nà gbẹ́fẹ́ gbé fún owó yẹpọ̀ gan-an wọ́n lẹ́ni tí bàbá aláàfin Ọ̀yọ́ ń bá sọ̀rọ̀ lọ́wọ́ owó tí yẹ ló máa gbélẹ̀ wọ́n ní bàbá yẹn ní pé tábà fi dá Odùduwà airline lẹ̀ ìyẹn náà ó ṣe nǹkan bẹ̀ gbogbo àwọn gómìnà wa pátápátá náà ní bàbá yẹn pé kò sí kankan nu wọn tó yọjú it show that ìfẹ́ Yorùbá ò sí lọ́kàn wọn ohun táwọn fẹ́ gẹ̀ làwọn lé káwọn wọ́n fi wá make money owó cool money ayé wa dẹ̀ wà lójú kan bí omi adágún we have opportunity to say no to them. àwọn wo ló ń pè ní afẹ́nifẹ́re ẹni tí gbani kúrò nínú ìyà ni àwọn wo ló ń pè ní afẹ́nifẹ́re ẹni tí ń gba ẹ̀tọ́ ẹni fúnni ni àwọn wo ló ń pè ní afẹ́nifẹ́re ẹni tó bá yàn ní hòhò tó daṣọ sí yín tó daṣọ tó daṣọ sí yàn lọ́rùn afẹ́nifẹ́re ni àwọn wo náà pè ní afẹ́nifẹ́re ẹni tó rí pé ibi ń pa ni tó fúnni lóúnjẹ àwọn owó náà pè ní Afẹ́nifẹ́re ẹni tó rí pé ènìyàn ò nílé lórí tó ṣètò bí ènìyàn ṣe máa rí légbé àwọn owó náà pè ní Afẹ́nifẹ́re ẹni tó rí pé nínú owó inú ìdílé kan ó rí pé bí ọmọ bíi mẹ́wàá ó wà nínú ìdílé yẹ kò sẹ́ni kankan nínú wọn tó lórí ọ̀fẹ́ àti lọ léèwé ó dà wá sílé ẹ̀kọ́ àwọn afẹ́nifẹ́re nìyẹn ohun gbogbo tí mo kà á lẹ̀ yìí èwo lawolowo ò ṣe ń bẹ̀ ta fi ń pè wọ́n ní afẹ́nifẹ́re ta fi ń pè awolowo ní afẹ́nifẹ́re èwo ni bàbá wa adékúnlé ajáṣe ò ṣe ń bẹ̀ èwo ni bàbá wa bọ́lá ìgè kò ṣe ń bẹ̀ all the south west governor láyé ìgbà yẹn èwo náà ṣe ń bẹ̀ àwọn tòde òní kí ni wọ́n ń gbé ṣe and we call them afẹ́nifẹ́re ṣé afẹ́nifẹ́re ni wọ́n àbá afẹ́nifẹ́bi ẹ̀wù bá yé yóò bá ṣe dà mo fọ́ọ̀sì mọ́tò tírélà ẹgbẹ́ ẹgbẹ́ express ni mo wà o ẹgbẹ́ express aago mélòó ṣe lù ú sìn aago mẹ́tẹ̀ẹ́ three thirty three lórílẹ̀‐èdè tán ló ń ṣàn fún wàrà tó ń ṣàn fún oyin tá a dẹ̀ mọ̀ wípé wàrà tí ń ṣàn ní orílẹ̀‐èdè nàìjíríà oyin tí ń ṣàn kò lè dí ẹnu ọmọ yorùbá tá a bá sì wà nínú orílẹ̀ tán pè ní nàìjíríà yìí i told you millions of tinubu mi ò dá tinubu lẹ́bi o àwọn ìjọba èmi ló kàn mi ò dá wọn lẹ́bi àwa ti rí i pé nobody can fix nigeria at all bó bá wá gbé wa nobody can fix Nigeria kí ló dé kí ló dé tí a yìí ní àwọn bàbá kan ninety five tó sì ń sọ pé inú ìgbà tó dé pé inú Nàìjíríà yẹn làwọn ti rí jẹ inú Nàìjíríà yẹn làwọn ti rí jìbìtì lù àwọn ti fi ayé wọn jayé àwọn Awólọ́wọ̀ tọ́ wọn wọ́n sọ ayé wọn di nǹkan bàbàrà wọ́n wá wá wọ́n wá wá ń fẹ́ ayé títí wa wọ́n wá fi ń tọ́jú àwọn ọmọ títí wọn ayé àwọn ọmọ títí wọn. káwa má bàa rọ́nà lọ ẹ wo bí ìlú ṣe dà no light no water no fuel nǹkan méjì ni problem tí tepo bá ti lọ sókè báyìí price ó jẹ máa lọ sókè ni èyí tó wá tó bá tó wá bàdì jù níbẹ̀ ni pe, tí dọ́là bá ti wọ́n owó tí ò ń ṣá wa lọ ní tí ò ṣòwò tí ò ṣòwò orílẹ̀-èdè títí wa ibi jẹ́ ti máa mọ̀ pé nàìjíríà ti kú pátápátá nìyẹn and we we yorùbás kí là ń dúró wò tá a lè dìde enough is enough táwọn bàbá kan ṣe ń sọ wípé àwọn náà ń sọ̀rọ̀ behalf of the Yorubas tọ́tẹ̀ ń ba ayé wa jẹ́ tàdé ń wòran ẹja bira wa léèrè àwọn wo la fẹ́nifẹ́re àwọn tó ń pera wọn láfẹ́nifẹ́re iná gbé àwọn ọmọ èyí tí a là jáde àti àwọn kan tó ń pera wọn ní Yorùbá farmers tó sign agreement torí pé wọ́n fẹ́ wọ́n fẹ́ gba owó lọ́wọ́ federal government torí brown heaven look mèye tí àlà ti ń pa kúkúrú ti ń pa gíga ọmọ yorùbá under the government of buhari twenty nine thousand yorùbás náà waste ẹ̀mí wọn dànù under the government of buhari under the government of baba tinubu thousand of yorùbá again ẹ lọ wàrà tán dání ìbàràpá àwọn bàbá yẹ orí ìkẹkọsọ sí yẹ kò kàn wọn mélòó nínú àwọn tó ń pera wọn ní Afẹ́nifẹ́re pé àwọn làwọn speak behalf of the Yorùbá condemn the heart of the Fulani in our land mélòó nínú wọn mélòó nínú wọn lẹ gbọ́ tó sọ̀rọ̀ jáde rí ah, gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ní òkè ẹ̀ ní Ìbàràpá màyà gbogbo ẹ̀ mélòó mélòó àwọn tẹ́ ń pè ní àwọn bàbá yín tí wèrè kan tó wà ní London tí ayé ò ní lójú tó ń tẹ̀ ń ní David Amity tó ní àwọn ọ̀tẹ́ntíkà Afẹ́nifẹ́re ti sọ̀rọ̀ ìgbà tó jẹ́ pé olóṣèlú ni olóṣèlú ló ló ló ló establish babi babi saloon fún ní London kò ní ẹ ti mọ àwọn tó fẹ́ràn àwọn ènìyàn tó jẹ́ wípé àwọn ò dúró nídúró káwọn táwọn bá ti yó bébí bá pa ẹlòmíì kò kàn wọ́n báwọn bá ti yó they will be able to use àwọn tó kù gẹ́gẹ́ bí ẹrú mélòó àwọn Fẹ́nifẹ́re lẹ́rí tó jáde síta tó sọ̀rọ̀ nípa pípa tán pààyàn tí àwọn Fúlàní ń pààyàn ní gbogbo Ìbàràpá wọn ní sọ̀rọ̀ they will never condemn it torí wọ́n mọ̀ pé tí ìran yorùbá ṣe rí gbogbo ohun tí bàbá akíntóyè yìí ṣe àtolóyè ṣèṣẹ́dẹ̀ ìgbòho ṣe tí wọ́n fi mú wọn gẹ́gẹ́ bí ọ̀tá wọ́n mọ̀ wípé àwọn méjèèjì yẹn ń la ọmọ yorùbá lójú wọ́n ti fọ́ wa lójú inú tẹ́lẹ̀ àwọn yẹn wá ń tẹ́bàdé tẹ́nìyàn bá fọ́ ojú inú ara níyè ẹni bá ti fọ́ lójú inú iyì ẹ̀ máa ra wọ́n wá rí wípé àwọn bàbá yìí wá ń ṣí bó ṣe ń ṣí wa níyè náà ṣí wa lójú inú ó ní àwọn afẹ́nifẹ́re sì rí bàbá akíntóye gẹ́gẹ́ bí ọ̀tá wọn àwọn ò rò pé táwọn bá lọ tó bó lẹ́yìn ṣe máa rí at age of ninety two ninety three ninety four ninety five ninety six tí ayé yorùbá dẹ̀ rí báyìí tí inú yìí dẹ̀ ń dùn tẹ̀dẹ̀ sì praise nàìjíríà. ẹ̀yà tó jìyà jù ní nàìjíríà ní yorùbá ẹ̀ ní kí n ṣáwo torí ọ̀tọ̀ ni pé kẹ́nìyàn má ní nǹkan ohun tẹ́nìyàn ò bá ní máa ń fìyà jẹ èèyàn o lè lọ bá péjọ fún mi ní kinní yìí tó bá wọlé ni mo fún ẹ tó bá dẹ̀ wọlé ni mi ò ní fún ẹ mi ò fún ẹ kò sí jà ń bẹ̀ ohun tẹ́nìyàn ò bá ní ó máa ń fìyà jẹ èèyàn ṣùgbọ́n ìyà tó burú jù tí ò ṣe é gbọ́ ni pé kéèyàn ní nǹkan kó tún máa kó tún máa fi ìyà jẹ èèyàn. kí ni kí ló yẹ kí Yorùbá ó ní gẹ́gẹ́ bí bí àmúyẹ orílẹ̀-èdè tí Ọlọ́run ò fún wa kò sí bọ́tú gbogbo ìyà ìpọ́njú ni àwọn Afẹ́nifẹ́re orí lára àwọn bàbá bàbá yẹn tí wọ́n ti jọ fi jalè tẹ́lẹ̀ ló ń sọ fún wa wípé ṣé mọ̀ pé àwọn kan mú ìwà wàá kàn déédéé bára wàá bá ara ẹ̀ láàrin wọn ọmọ ẹlòmíà máa sọ pé dáàdi àdó ńlá ikú àdóyìn mọ́mí no no no no no no no no you are you are you are you are you are more than that tẹ́ ẹ bá lọ tán kí ni káwọn èèyàn máa sọ nípa títí wa. kí ni káwọn ènìyàn máa sọ nípa títí wa kọ́ ni bàbá yín ti báyé jẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn sá padà lára wọn ló pe àwa yìí ọ̀rọ̀ tí mo sọ nígbà tẹ́mi náà wà lẹ́kọ̀ọ́ ni làwọn bàbá yẹn pè wá pé àwọn bàbá tó ń pariwo yìí those people are saying democracy democracy tẹ́ ń tẹ̀lé lẹ́yìn olè náà fẹ́ jà olè tí wọn ò rí jà nínú ìjọba ológun òun náà fẹ́ jà wọ́n mọ̀ tí wọ́n bá lórí ọ̀fẹ́ tí democracy bá dé wọ́n á ní sẹ́nẹ́tọ̀ wọ́n á ní kádìdẹ̀tì sẹ́nẹ́tọ̀ wọ́n á ní candidate rep ní ti chairman they will be able to control everything owó á lè máa wọlé lọ́tọ̀ á lè máa wọlé lọ́sì bàbá yẹn wá tẹ̀síwájú ó ní tẹ́ ẹ ti ń gbọ́ tí wọ́n interview míì nínú wọn bàbá yẹn sọ pé nígbà kan rí òun náà jẹ́ ara wọn tó bá ti gbọ́ restructuring we must restructure this country or we must amend this constitution mo ní ó ọmọ mi ó méjì mo ló méjì we must practice true federalism olódi mẹ́ta àbí state police olódi mẹ́rin ó ní mẹ́rin táwọn àgbà fi jẹun nìyẹn tó jẹun ní nàìjíríà tá ń gbọ́ ohun tágbà fi jẹun abẹ́ ewé ló wà nígbà tá máa eléyìí ò sí lábẹ́ ewé mọ́ ọwọ́ wọn ló wà restructuring amendment of constitution táwọn gan mọ̀ pé constitution from the beginning to the end arm rubber ni ni constitution o lẹ́yìn yẹn true federalism iye ìkẹ́ni ẹ̀ ní police state police ẹ̀ẹ́dẹ̀gá bí wọ́n léèrè nígbè ayé Awólọ́wọ̀ ṣé ó rí bẹ́ẹ̀ la fi sọ wípé Afẹ́nifẹ́re ni ẹni tó rí èèyàn nínú ìhòòhò ọmọlúàbí tó daṣọ bo èèyàn Afẹ́nifẹ́re lẹni tó rí ìyàn pé àti jẹ àti mu ó nira fún tó fún ló jẹ Afẹ́nifẹ́re lẹni tó rí pé ènìyàn òrílé gbé tó fún nílé mo rí píṣọ bàbá kan ní nineteen fifty two fílẹ̀jì yẹn ní Benue Delta State is now a Delta State wọ́n kọ Benue and eh, Benue State sí. Si bàbá Awólọ́wọ̀ ya fọ́tò pẹ̀lú gbogbo wọn àwọn bọ́ọ̀sì yẹn di àọ́ ìhòhò ìhòhò ọmọlúàbí náà wà màá tí n bá ṣe program tó máa wá píṣọ yẹn màá sẹ́ndì ẹ̀ sórí péjì mi kẹrin ìhòhò ọmọlúàbí náà wà bàbá Awólọ́wọ̀ ya fọ́tò pẹ̀lú wọn that is nineteen fifty two around November nígbà tó wá di nineteen fifty three tí Awólọ́wọ̀ máa padà bẹ̀ lọ́bẹ̀ Awólọ́wọ̀ lọ́bẹ̀ pẹ̀lú aṣọ káṣọ fún wọn àwọn tí ò lè lọ sí school ó dá wọn lọ sí ó dá wọn sí school that is rí Afẹ́nifẹ́re torí pé ènìyàn wọnú kòtò lọ tó fààyàn jáde kó nu kòtò Afẹ́nifẹ́re lẹni torí pé ìgbé ayé tẹnìyàn ń gbé ìgbé ayé tó lè mú kéènìyàn ó ronú para ẹ̀ tó sọ pé no orú nǹkan báyìí ò yẹ ìgbé ayé tí ọmọ Yorùbá gbé kò dára bẹ́ẹ̀ táìmù tó yẹ kí a máa fi sùn àwa fi ń tò fún epo tọ́lọ́run fún wa lọ́fẹ́lọ́fọ̀ ṣé àṣẹ ń tò lẹ́ni ni àṣẹ ń tò ẹ ṣírò oṣù ló máa pé ọdún kan tí Tinubu wọ orí àlééfà ẹ ṣírò ọdún mẹ́jọ tí Buhari sí ó di mélòó ó di mẹ́sàn-án ẹ ṣírò ọdún mẹ́fà tí Jonathan lò ó di mélòó fifty years tàti ń tògbépo ẹ wá ṣírò ọdún méjì ọdún méjì tí Yar'Adua lò seventy years àbí bẹ́ẹ̀ kọ́ tí Yar'Adua lò nìyẹn o ẹ ṣírò ànádá ọdún mẹ́jọ ọdún mẹ́jọ tí Ọbásanjọ́ lò seventy to times uh, plus eight ó di èlò twenty five years twenty five years ẹ̀ṣirò oṣù mẹ́sàn-án ti Abdulsalam ó di twenty five years nine months ẹ̀ṣirò ọdún márùn-ún Buhari ẹ̀ eh, Babangida ó di thirty years nine months ẹ wá ṣírò ọdún mẹ́sàn-án ṣe ọdún mẹ́sàn-án àbọ̀ ọdún mẹ́jọ ọdún mẹ́jọ Babangida that is thirty eight years nine months tó dá wa lójú pé àti ń tòfepo àti ń jìyà lórí epo tí fẹládẹ ń sọ pé suffering and smiling tinú wa dẹ̀ ń dùn a wá rí àwọn bàbá kan tó wá rí báàgì Baba Professor Banji Akintoye was one of those people who who who clamor for the restructuring. Pé ẹja restructuring country yìí. Baba Professor Banji Akintoye was one of those people who clamoring clamoring for true federalism. Ṣùgbọ́n nígbà tí bàbá yẹn rí wípé this thing cannot work again. Ẹ jẹ́ kó ní mú gàrí ẹ̀ dání kí bàbá oníkálukú kó ló máa tọ́jú ọ bàbá oníkálukú ṣùgbọ́n nítorí pé àwọn kan ẹ̀jẹ̀ olè níbẹ̀ nínú ayé wọn ẹ̀jẹ̀ mọ̀dàrú níbẹ̀ nínú ayé wọn ẹ̀jẹ̀ kí wọn fẹ́ sí níbi tí nǹkan dára rí olè náà fi wá jáde síta tí wọ́n go against àwọn bàbá tó tún dìde dúró pé ìgbé ayé tí Yorùbá ń gbé yìí ìgbé ayé tó mẹ́hẹ̀ ni àwa ilé epo ilé epo mo wà o tílẹ̀ bá kúkú mo mà tún tú ẹ̀ fún yín ilé epo mo wà ẹ̀bẹ́ express mo wà yìí táìmù tọmọ yóò bá yẹ kó máa fi sùn àfi ń tòfé po ìgbà wo lórí lórí gbogbo wa ò ní funfun <laughs> nígbà tó yẹ kí irun dúdú sì wà ń bẹ ìgbà wo ní gbogbo ẹ ò ní funfun why táwa ọmọ Yorùbá still allow this old fool láti máa kọ̀ǹtú ayé wa majority of them ọmọ wọn ò sí nílé ọmọ wọn wà lamẹ́ríkà wà ní London wà ní Canada ó wà ní Japan ó wà ní Russia ó wà ní Europe majority of them they know that there is not a there is nothing like a standard hospital here torí bá fọ wọn pẹ́ẹ́rẹ́pẹ́ owó state ni hello governor abedi dadi kílẹ̀ fẹ́ kí n ṣe ń sinmi fọ́tò mo fẹ́ lọ yẹra mi wò ní France ó lọ nìyẹn owó yín náà owó tó yẹ kán fi ṣèlú. owó tó yẹ kán fi ṣèlú. who is Afẹ́nifẹ́re are they real Afẹ́nifẹ́re tó jẹ́ wípé ojú wọn la ti ń pariwo táwọn náà dẹ̀ ń rí and thank God afẹ́ àwọn mèyétí àlà àwọn bòròró àwọn Boko Haram they attack themselves bàbá Fáṣọ̀nà tí wọ́n pa ọmọ wọn tó yẹ kó bu yẹ̀pẹ̀ sí wọn lọ́jọ́ alẹ́ wọn wọ́n pa wọ́n ká Olúfaláyè mọ́ oko wọ́n wá sign agreement APC wá arrange àwọn kan gẹ́gẹ́ bí Yorùbá farmer àwọn àgbẹ̀ nílẹ̀ Yorùbá àtàwọn mèye tí a là pé wọ́n sign agreement tó yẹ kí ta ló yẹ kó kọ́kọ́ jáde síta kó condemn that kó jáde síta kó condemn ẹ̀ pé no no no no no no no no they now sign agreement kí àwọn mèye tí a là àwọn Boko Haram kan continue láti máa pa ọmọ Yorùbá Yorùbá jáwé kọ òní mo fi sọ pé ṣáà wà ókè. Okay when we see opportunity láti yan tara wa ṣáàwá òkè ìyẹn tàwọn afẹ́nifẹ́re second tí mo tún fi béèrè pé ṣáàwá òkè láàárọ̀ nígbà tí mo dé bí báyìí mo kàn tẹfóònù yẹn mo wá gbọ́ program táwọn Dúpẹ́ Onítìrí ń ṣe mo sì tún rí àwọn ọmọ Yorùbá kan náà tó lè tún kọ́mẹ́tì mẹ́ ìyá wa ìyá mua ṣé ẹ wà òkè ẹgbọ́n náà ta ló fi lè ṣe àwa ọmọ Yorùbá tá a roko ikú ńlẹ̀ tá a dẹ̀ ń gbin ẹ̀pà sí tá a so ẹ̀ tá a tá a gbé àparò dání tá a dẹ̀ ń gbin gbàdo àwí òkè tí ọ̀rọ̀ ni àwọn Dúpẹ́ Onítìrí ń sọ nígboro ẹnu Dúpẹ́ Onítìrí no one of them tó tẹ̀lé lẹ́yìn ló lè sọ pé ibi báyìí lọmọbìnrin yẹn gbé wèrè kan tó sọ̀rọ̀ láàrin wọn pé títí ìyá wọn mú àfi wọ Nàìjíríà tó fi jáde síta ìjọba nàìjíríà ò rí kí ló dé tó ń rìn kí ló dé tó ń sákùnrin ìjọba nàìjíríà tó bá dé pé lóòótọ́ lódodo ló ti gbàjọba ó tún blèmù yín pé ìlérí tẹ́ ṣe fún ìyá wọn mú à kọ́lẹ̀ ẹ mú ṣẹ ẹ sọ fún wọn pé tí adelé bá ti dé ẹ máa kọlù ẹ máa kọlù ẹ máa jó ẹ máa yọ ni ẹ wá jáde tán ẹ wà á rí ìlú ẹ wà á rí jó nínú gbogbo èyí tẹ jáde síta tẹ lọ sí Ìbàdàn mélòó nínú yín ló fojú rí ọmọkọrẹ sójú Ọláwálé ọmọkọrẹ mélòó nínú yín ló rí sójú invisible Adélé mélòó nínú yín ló rí sójú ìgbà tí dúpọ̀ ní tìrí wọlé mélòó nínú yín lórí sójú wọ́n wá ní kẹ́yìn jáde síta kẹ́ ẹ kọlù kẹ́ ẹ máa jó kẹ́ ẹ máa yọ̀ are you okay? are you okay please answer my question àwọn twenty nine tán mú ní Ìbàdàn tí ìjọba Nàìjíríà ní pé kọ́ lọ mẹ́rin ní ẹ̀wọ̀n náà kọ́ lọ ṣe kọ́kọ́ lọ ṣe fàájì ní ẹ̀wọ̀n fóṣù mẹ́rin Dúpẹ́ Onítìrí orí kankan ṣe sí títí dé are you okay ẹni tẹ́ ò rí rí tó dẹ̀ tó dẹ̀ tó dẹ̀ tó dẹ̀ ń fi rọ́ tó ń fi rọ́ tó fi ń rọ́ ayé yín wèrè kan náà wá sọ̀rọ̀ ń bẹ̀ wípé kò sí ìjọba àgbáyé kan tó máa congratulate yín o ẹ̀yin fúnra yín náà máa congratulate ara yín ẹgbẹ́ ṣé bẹ́ẹ̀ ló ṣe rí ẹ̀yin tẹ́ ẹ kàwé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọlọ́gbọ́n ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olóye ẹ̀yin tẹ́ ẹ ti rìn káàkiri gbogbo àgbáyé ṣé bẹ́ẹ̀ ló ṣe rí mo kí gbogbo yín ẹ̀yin bàbá mi àti ìyá mi. àwí òkè kéèyàn kan máa sọ fún wa wípé tá a máa gba orílẹ̀-èdè kò sí pé ìjọ àwọn ìlú mi lágbàáyé ń kọ́ gbádùn èèyàn bí president gan bá dórí oyè congratulation letter àwọn máa lọ rẹrẹrẹrẹ ní ká máa sọ pé orílẹ̀-èdè awé òkè ṣe é jíṣá ṣe é nọ́mà ni kan máa sọ fún yín pé ẹ̀yin fúnra yín ẹ máa congratulate ara yín tẹ́ ẹ kólu síta tẹ́ ẹ máa jó kí ló dé olórí ogun máa ń ṣáájú ogun ni ṣe ló yẹ kí Dúpẹ́ Onítìrí wà níta kó wà níwájú kẹ́yìn máa jó tẹ̀lé lẹ́yìn kó wà níwájú kí adelé ẹ̀ tẹ̀lé lẹ́yìn kẹ́yìn máa tẹ̀lé lẹ́yìn jánujánu ẹ̀yìn ní jánujánu máa wà jánujánu máa sápamọ́ ni ẹ̀ dẹ̀rú rí ara yín ó kó àwọn kan sẹ́nu páńpẹ́ ikú nígbà amúlùdùn rédíò nígbà tí wọ́n lọ gba secretariat ó sọ fún yín pé tiẹ̀ mákindé kan ń bẹ̀ ni o mákindé kan wà ń bẹ̀ ni o kò kò lá kò lágbára mọ́ mákindé kan wà ń bẹ́ẹ̀ ni o ṣèyí mákindé wà ń bẹ́ẹ̀ ni kò sí páwà lọ́wọ́ ẹ̀ ìjọba délé ti bẹ̀rẹ̀ àti gbàjọba wa ẹ̀ dẹ̀rù rí ara yín ẹ tẹ̀ jáde lọ síbàdàn kẹwẹ́ ni tó kẹwẹ́ ni tó ṣe ń pàṣẹ lọ́wọ́ are you okay? are you okay? Are you okay at all? Bẹ́ẹ̀sì ẹ̀ wo ló ṣe? Bẹ́ẹ̀ broda mi ẹ má jájá o. Bẹ́ẹ̀sì wo ló ṣe? Tó sọ pé òun jáde pẹ̀lú fún àwọn ọ̀dọ́ tó dẹ̀ ń kó àwọn ọ̀dọ́ sínú páńpẹ́ tó kó àwọn ọ̀dọ́ sínú nkú. Ọmọ ọmọ ọlọ́mọ tó ti lọ gba tó ti lọ gba fọ́ọ̀mù Navy staff kó fìlì ẹ̀ kó máa kó kí ìyá ìbá fàdúrà ti pé ntọ́mọ yìí ṣe yìí olúwàjò yọrí sí rere kó ṣe sáàmù kó pàṣẹ ẹ̀ wọ́n dà fáàtì ẹ̀ lábẹ́ bó ti wù kó rí lábẹ́ bìrìbìrì wòròwòrò ọmọ bàrà nínú ẹ̀wọ̀n orúkọ yẹ ò lè kúrò nínú fámìlì wọn rí orúkọ yẹ ò lè kúrò nínú nínú ìfì ọmọ yẹn mọ́ pé ó ti tọ́lọ́ torí bá a kóyọ tó bá jáde pé ó ti ṣẹ̀wọ̀n torí bá koyọ torí àánú gbà nìkan ló kù dúpẹ́ onídìrí kọ́ ọmọ ti tẹ̀sí kọ́nà kan ẹ wá ní ó ti ṣe best tiẹ̀ best òṣìwò mi ẹ̀sọ́ ti pẹ́ lè máa sọdún kẹtẹ́ ń sọ yìí lára best nìyẹn since twelve on the twelve tí dúpẹ́ onídìrí ti ka speech tó kà tó ti kó àwọn ọmọ yẹn ní ọ̀dí thirteen Dúpẹ́ Onítìrí ò mention anything nípa àwọn ọmọ and you say that he has do uh, our, done our best which kind which type of the best ṣé wọ́n fi ṣe wá ni tó bá fi ṣe wá ẹ káwa gan jì where is ọmọ bọ̀tá to today where is ọmọ bọ̀tá today are we okay ẹni tó ń pa ọjọ́ ọ̀la wa lẹ́kún tó ń daṣọ ikú sí ọrùn àwọn ọ̀dọ́ tó ń daṣọ àrùn sí ọrùn àwọn ọ̀dọ́ tó ń daṣọ ìwọ̀n sọ́rùn àwọn ọ̀dọ́ ẹ wá ló ti ṣe best títí ẹ̀ àwí òkè ìlú òyìnbó lẹ́wà ẹ béèrè lọ́wọ́ àwọn tó mọ̀nà ń bẹ̀ ṣé bẹ́ẹ̀ náà ṣe ń gbàjọba ṣé bẹ́ẹ̀ náà ṣe ń gbàlú tó bá tẹ̀ máa gbàjọba gan ṣé bẹ́ẹ̀ náà ṣe ń gbàjọba yorùbá wékọ̀ obìnrin wá láti wá da ìrìn àjò wa rú ni dúpẹ́ onítìrí wá láti wá bà ọjọ́ yorùbá jẹ́ ni dúpẹ́ onítìrí wá láti wá da gàrí ìran yorùbá sínú yẹ̀pẹ̀ ni dúpẹ́ onítìrí wá láti wá mú kí ìran yorùbá má jáde kó nínú nínú túbú nàìjíríà yẹn a, a, a somebody that call, call himself a leader tí ò yọjú síta tí ẹnikẹ́ni ò mọbi tó wà. hello hello hello hello ẹ eh? ẹ eh? okay. tí ò sẹ́ni tó mọbi tó wà ẹ jẹ́ yára wa ń bèrè náà. This is not awareness, my brother. This is not this is not awareness. Tí ò bá jẹ́ pé bàbá Akíntóyè ti lọ, wọ́n ti lọ rẹ́gísítà yorùbá nation ní UNPO wọ́n ti declare wa as a terrorist tábà fẹ́ jáde síta ń sìn ìjọba nàìjíríà máa rò pé àwọn tó jáde síta tó lọ ajá kí secretariat ni this is not a awareness destroyer lọmọbìnrin yẹn tẹ́ ẹ̀ bá mọ̀ destroyer ayé òun àtọ̀run wọ́n dẹ̀ ràn ni. don't respect eh, ọmọ ekiti ní ekiti ogbàgbàkúgbà this is not a this is not this is not a awareness awareness kẹ kí awareness ni ṣe awareness ni àbí irọ́ àbóṣe ìran yorùbá níjàmbá àwí òkè ẹgẹ àrònú bí bí ọmọlúàbí ṣe máa ronú ká ronú bí ènìyàn gidi ṣe ń ronú ṣé wọ́n máa ń fi gba orílẹ̀-èdè ni Yorùbá ní pé ilé tá a bá fi tọ́mọ ìrìn ló máa wò ilé tá a bá fi tọ́mọ ìlú tá a bá fi rọ́pìlẹ̀ irú irú ìlú bẹ́ẹ̀ yìí tòrò olóòjáde fáwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ yẹn gangan ló ń pa ayé wọn lẹ́kún ọkọ ọmọ títí ẹ no one of them ṣé ìjìnlẹ̀ la rí ní Nàìjíríà ni kó wá lé kó wá ṣáájú ogun àbí Black Lion àbí dúpọ̀ onítìrí fún ara ẹ̀ àbí adelé òun la rí ṣé wálé àlè ló wálé ni ìkúdíyù majority ẹ̀yin tẹ́ ẹ wà tẹ́ ẹ wà nílùú òyìnbó tẹ́ ẹ ń sọ́pọ̀tì Dúpẹ́ Onítìrí ẹ lè wálé ẹ̀rù ń bà yín àti wálé àwọn tó dẹ̀ lè wà lẹ́yìn bàbá wa mọ́ tó wà lẹ́yìn bàbá Akíntóyè tí wọ́n fi tọkàntọkàn ṣe pé the the the Yorùbá must must free wọ́n ń wálé o wọ́n àdẹ̀ sápamọ́ wọ́n á wọ́n á tún pẹ̀lú wa pé ẹ̀kú iṣẹ́ ìlú lóòótọ́ ni wọ́n á rí pé lóòótọ́ Yorùbá gbẹ̀dọ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó wà lẹ́yìn Dúpẹ́ Onítìrí tẹ́ bá wálé wọ́n á pamù ni wọ́n á sọ̀rọ̀ tẹ́ bá wá dán tẹ́ wá ṣe wọ́n á máa tutukutu. Let us say the the reality Dúpẹ́ Onítìrí come to destroy the the struggle bọ̀tọ́ lọ́run ò fi ṣe ni iṣẹ́ tán ran olúwa ọba òkè ní òjò oríṣẹ́ yẹn jẹ́ ní iṣẹ́ tán ran ó fẹ́ báyé Yorùbá jẹ́ ni torí tẹ́ bá lè declare wa as a terrorist group tí ayé bá ń jáyé Yorùbá ò ní bọ́nu Nàìjíríà mọ́ àwa dẹrú àwa dẹrú àwọn ará bíbẹ̀ finally ẹ já sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà bọ́dà mi Dúpẹ́ Onítìrí wa dagboru ni Dúpẹ́ Onítìrí wa báyé yóò bàjẹ́ ni ṣùgbọ́n Ọlọ́run ò fún ṣe ẹ wá wo àwọn irọ́ tó ti bẹ̀rẹ̀ ẹni tó sọ fún àwa kì í ṣe pé wọ́n fi pa ìtàn fáwa àwájọ wà á mìtì pẹ̀lú ẹ̀ ní tó ní tá a bá ti rí five million petition àti bọ́ tí five million petition dé tó lóun fi dín agbára Yorùbá wò ni bóyá lóòótọ́ la serious tó wá bẹ̀rẹ̀ oríṣiríṣi irọ́ òun ní blo òkè tẹ́nìyàn bá lóun ní black print eh, yellow print àbí báwo ló gbogbo ìwé tó lóun ti gbà ní United Nations kí ló dé tí òfin kò síta kó fi gba àwọn ọmọ yẹn kó nínú ìgbèkùn bí Nàìjíríà ò bá tiẹ̀ respect gbogbo òfin kìí ṣe pé kìí ṣe bí òfin àgbáyé torí gbogbo ọrọ̀ ajé Yorùbá ẹ̀ Nàìjíríà kan pátá o àwọn àgbáyé ló ń kọ̀ǹtù ẹ̀ ó lẹ́bi rí títí ẹni tí o majority of us tá a tí a mú dọ́là dání rí tí dọ́là ń fi ìyà jẹ wá torí àwọn àwọn tó ń ṣèjọba lé wa lórí ọ̀hún náà wà ẹni bá jẹ́ president ń bíbẹ̀ tí ò bá fi títí wọ́n ṣe a ní problem a ní problem àwa tá ò tí a ò tí a ò fọwọ́ kan dọ́là rí ká tẹ̀ mú dání báyìí kán gbà padà lọ́wọ́ wa àwa là ń jìyà dọ́là. ẹ jẹ́ sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà ẹni máa nígbà tí bàbá Gani Fáwẹ́hìnmí wà láyé tí bàbá yẹn bá tó bá ṣe rálì bàbá máa wà wájú kò ní dúró sẹ́yìn ìkúdí bàbá wa Fẹ́mi Fálànà wọn ò ní dúró sẹ́yìn ìkúdí Olisa Agbákòbá wọn ò ní dúró sẹ́yìn ikú ìwòsàn nígbà tí Major General Muhammadu Buhari ṣe rálì òun àti Ṣùbà Ọ̀kadìgbò kò dúró sẹ́yìn iwájú ló dúró sí kò dúró sẹ́yìn iwájú ló dúró sí. Why? I know you support Sunday Igboho. But ẹ má jẹ́ àwọn encourage yín tí ò dáa. Ẹni tá ò rí. Kò sẹ́ni tó lè sọ pé òun mọ ibi tó ń gbé. Majority àwọn tó pariwo ìyá wọn mú ìyá wọn mú à ó lẹ́yìn kan rí lórí social media. No no tẹ́ bá fẹ́ kí pé Igboho ọkàn rẹ̀ pé ọmọ ọlọ́mọ á sì máa sùn ní kí time four o'clock ó sì máa máa sùn ní. bẹ́ẹ̀ bá fẹ́ kí n pe Ìgbòho máa pè tẹ́ bá fẹ́ kí n bàbá máa tí ẹ bá dẹ̀ ní owó tí ní òkè o ẹ̀ẹ́n ní wẹ́ẹ̀sì tó bá máa tó tọ́ọ̀sì mo máa dé mo mọ bí tẹ́ wà kì í ṣe torí títí wa náà fi Buhari Baba was 86 years then. Tán fẹ́ wá fi baba ni baba oníbàbá mọ́lé mi báyìí. ni Adó mi báyìí. Because of what? He stand for the freedom of Yorùbá land. Tán dẹ̀ rí pé tán bá ti lè mú bàbá yẹn palẹ̀ iná yẹn máa kú. Tán bá ti lè mú Sunday Igboho balẹ̀ iná yẹn máa kú ṣùgbọ́n ẹni tó rán wọn níṣẹ́ ò padà lẹ́yìn wọn wá ètí dúpẹ́ onítìrí fi sá nígbà tí ò sẹ́ni tó ń le wá ètí dúpẹ́ onítìrí òfin jáde síta tó bá jẹ́ pé lóòótọ́ ló fẹ́ràn ọmọ yorùbá wá ètò fi ti ọmọ yorùbá sẹ́nu ikú tó ń go jáde síta bàbá Gani ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló máa ń dá ti bàbá Gani go and check the record ẹ̀yin ọmọ yorùbá ṣe agbádùn ṣá ẹ lọ check record lọ́yà tó bá ní lọ́yà tó produce ní nàìjíríà tó lọ sẹ́wọ̀n jù bàbá Gani ni bàbá Gani fáwẹ́yìn mi bàbá Gani fáwẹ́yìn mi lọ́yà Gani fáwẹ́yìn mi ọmọ wọn lóńdó ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló ń gbé bàbá bàbá yìí lọ sẹ́wọ̀n because he is fighting for the truth ṣe àgbádùn èèyàn sọ pé òun jà fún yín ó sápamọ́ ó wá ran yín sẹ́nu ikú ó sọ fún yín pé òun níwèé òun ní black print, òun ti lọ gbàwé lọ́wọ́ United Nations òun ti lọ gbàwé lọ́wọ́ Commonwealth kò lè present ìwé yẹn síta kí gbogbo àgbáyé rí kàn rí Nàìjíríà gẹ́gẹ́ bí aláṣejù nígbà tí bàbá Akíntóyè lọ sí UNPO gbogbo wa náà ṣòwò sàlùkẹ́tì yẹ pé we are register, èyí tó náà gbà ní United Nations kí ló dé tó lè fi síta kán rí kó tiẹ̀ photocopy ẹ̀ kó sẹ́dẹ̀ sí gbogbo àwọn governors àti president why are we deceiving ourselves onímọ̀bí ń béèrè lọ́wọ́ wa láàárọ̀ ẹ̀ pé ṣá a gbádùn ṣá a gbádùn ọmọ ọba tí ń ṣerú àwí òkè ọmọ onílé tí sùn ta àwí òkè. Okay? mo ti wà ń bíbẹ̀ ní two thirty it is normal fún epo tí ìdẹ́ ẹ̀ ṣe gbà àkọ́kọ́ leléyìí Yorùbá ohun tí ènìyàn ò bá ní ní fìyà jẹ ni kì í ṣe ohun tí ènìyàn bá ní ló yẹ kó tún máa fìyà jẹ èèyàn àwí òkè ṣe àrònú bí ó yẹ kí bí ṣe àrònú bí ènìyàn ṣe ronú ṣáá. ṣàronú bó ṣe yẹ káwọn kéèyàn ronú. dúpẹ́ ní tìrìdé ń sọ mọ́tọ́mọ́tọ́ majority àwa ọmọ Yorùbá n tó bí mi inú jù tó ń dùn mí jù ni pé majority àwa tá a wà nílé gangan tá a wà nínú ìyà yẹ gangan we support wrong things àwọn tó wà nílùú òyìnbó gan ló yéyé ní tún sọ wípé à ń torí yín jà ni à ń torí yín jà ni à ń torí yín jà ni àwí òkè fúlàní ló lé gbogbo àwa èkó lépo lánàá tí ò járe pòrà tí wọn bí ọmọ yorùbá kan kó lọ dánrú ẹwò ní nọọtì àdèrúnú ìgbà tí yìí bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ò ronú bá ṣe bẹ̀rẹ̀ ká wá wò ó kẹ́ wá fojú inú àtojú ìta àti làákàyè àti jíjí ìjẹ́ ọmọlúàbí èèyàn kẹ́ wá fi wò ó pé nígbà tí Dúpẹ́ Onítìrí wọlé kí ló ṣẹlẹ̀ ṣé bá ṣe bẹ̀rẹ̀ la ṣe wà lénìí. ẹ jẹ́ àrònú ẹ jẹ́ àrònú pé níjọ́ wo ni Yorùbá máa bọ́ nínú ogun yìí ọlọ́run ò dẹ̀ fìyà jẹ wá adániwá yóò fìyà jẹ wá àwa là ń fìyà jẹra wa torí gbogbo ohun tó yẹ kádániwá yóò ṣe lọ adániwá yóò ti ṣe ó fún wa nílẹ̀ tó dára àwọn bàbá wa kan sọ wípé ohun àlùmọ́nì wa ẹ má máa sọ síta mọ́ òun làwọn ọ̀tá yẹ túbọ̀ fi náà túbọ̀ fi múná kankan mórí ilẹ̀ wa ṣùgbọ́n gbogbo ohun tó yẹ kọ́lọ́run ó fún orílẹ̀-èdè láti fi sọ̀rọ̀ lọ́lọ́run fún ìran Yorùbá. àwa bára wa nínú ìgbèkùn nàìjíríà. brọ́dà mi tómitómi ó dàbí pé mi kan máa blọ́ọ̀kù yín ṣe gbọ́ mi ẹ fẹ́ kí n blọ́ọ̀kù yín màá dẹ̀ bá yín jà gan gidi ẹ ṣé o. ẹṣe torí ó dàbí pé ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ yìí ọ̀rọ̀ tí ò ọ̀rọ̀ tí ò mọ́gbọ́n wá ni ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ àlùfàǹṣà orewo ní ẹ̀pá ṣèdí orewo ní gbègbè ló ṣe ọrùn orewo ní ké ló ṣe ẹ̀yìn kí ló dé tá à wa jẹ́ ẹni agbálétí òun mọ̀ létí rò àwa tá a wà nínú ìyà la mọ̀ pé à ń jẹ ìyà lọ́wọ́ tó bá jẹ́ pé mo lórí ọ̀fẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ máa wá lè máa rò kó bí àrùn ó ń parọ́ nítorí ilé epo lòún wà ẹ jẹ́ ń wo gẹ́gẹ́ ẹ jẹ́ ń fún yín ní kíù kékeré kí lẹ́ ń wò wájú mi yẹ mọ́tò ṣe ń rí ṣe ń rí mọ́tò lẹ́ ń wò yẹ o ẹ jẹ́ ń bọ́ta kẹ́ rí kẹ́ mọ̀ pé náà bí wàsá. ṣẹ́ẹ̀rí express rèé kí lẹ́ ń wò yìí ṣẹ́ẹ̀rí kíw lẹ́ ń wò yẹn kíw lẹ́ ń wò yẹn tó lọ yẹ kíw ilé epo lẹ́ ń wò lọ́ọ̀ka yìí ilé epo rèé kíw rèé ṣẹ́ẹ̀rí kíw rèé ọ̀kadà lẹ́ ń wò tó ń lọ yẹn ṣẹ́ẹ̀rí mọ́tò lẹ́ ń wò tó ń bọ̀ yìí ṣé ìgbé ayé lélẹ̀ ṣẹ́ẹ̀rí ṣẹ́ẹ̀rí ohun àwọn ohun odidi balélé tó yẹ kó wà lórí bẹ́ẹ̀dì ẹ̀ lẹ́wọ̀n yẹ ṣe rí ṣe ń wò ṣe ń wò ṣe ń wò mọ́tò ṣe gbọ́. mọ́tò rẹ o ṣe ń rí tẹ́lẹ̀ mọ̀ pé nọ́ọ̀bì wàsá. ṣe rí. Tianwu. Tianwu. This is the type of the life. Ẹ bá gbọ́ pé èèyàn kan kú at age of thirty years ìyàkọ̀ òṣèré ọ̀nà ẹ̀wẹ̀. ọ̀nà ẹ̀wẹ̀. ọ̀nà ẹ̀wẹ̀ another car lẹ́tùkùrù tó ń bọ̀ ẹ̀. Cherokee lẹ́wọ́ tó ti lọ rán rán rán yẹn nílùú tó ń ṣọ̀fún wàrà ẹ ló ń ṣọ̀fún oyin hmm? ní tá a ní tí í ṣe pé à ń tọrọ ẹ̀ wíwá di ó ná ayálégbé tí tó sanwó ilé fún wọn onílé tí ń sanwó ilé fún ayálégbé ẹ mọ̀ pé ogun ńlá ni ogun ńlá burúkú onílé tí ń sanwó ilé fún ayálégbé ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ borúkọ sísítà mi kí ló dé tá ń parọ́ tanra wa jẹ oní mo fi ń béèrè pé ṣé agbádùn ṣá that we we know the truth and we refuse láti jẹ́ kí òtítọ́ yẹn kó sọ wá di òmìnira àná mo wò ó mo wò ó pọ̀ ọlọ́run kọ́lọ́run máa fi ìran ibi tẹ́nìyàn ń lọ kó tó wálé ayé kó máa fi wọ̀n yàn pé wò ó àárín àwọn tí máa dá ẹ sí rèé o wọ́n á lọ́gbọ́n o wọ́n á nímọ̀ o wọ́n á lóye o ṣùgbọ́n ọgbọ́n wọn ìmọ̀ wọn kò ní wúlò fún wọn o màá ti sọ fọ́lọ́run kó jẹ́ kí n dúró lọ́run jẹ́jẹ́ ọlọ́run mi ò lọlé ayé ẹjẹ́ ń dúró ẹjẹ́ ń dúró sọ́dọ̀ yìí sá ẹjẹ́ ń dúró ń bíbẹ̀ yìí kémi náà wà lára àwọn tí ó máa kọ́ ni mímọ́ níwájú ìtẹ́ olódùmarè ẹ jẹ́ ń dúró sà ń lọ anywhere nílé epo lánàá arẹni tó sọ wípé òun ṣílé ayé wá pé kò tó ríṣẹ́ wàhálà ni o tún ríṣẹ́ gan-an wàá ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ kò tó rí owó tó bá tún fẹ́ lọ sèpù owó wàhálà ni o tún fẹ́ lọ gbowó yẹn gan wàhálà ni tó bá fẹ́ fẹ́ wo fowó yẹn ra nǹkan wàhálà ni ó ń bi wá léèrè pé kí ni orí kí ni nàìjíríà tẹ̀ ṣe fún wa ní ìrọ̀rùn àwa ọmọ yorùbá tí àwọn bàbá yìí tó fi sọ pé dandan a gbọ́dọ̀ kú sínú nàìjíríà ẹ̀yin tẹ̀ sọ pé iṣẹ́ ni dúpẹ́ ní tìrí ṣe ni o ọ̀tá ayé àtọ̀run ni tí ń fọwọ́ ago yorùbá sẹ́yìn à ń lo dúpẹ́ onítìrí láti mú ìṣerere ẹ̀yin ọmọ yorùbá dání àánú yín ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ yorùbá dẹ̀ ṣe mí wọ́n mọ̀ o wọ́n mọ̀ o àwọn bàbá yẹn mọ ohun tó ń ṣe afẹ́nifẹ́re mélòó lẹ rí tó jáde síta tó kọ̀ǹdẹ́mù ìwà àti Dúpẹ́ Onítìrí ń wò wọn ò ní kọ̀ǹdẹ́mù ẹ̀ torí pé wọ́n mọ̀ sí they will never condemn Dúpẹ́ Onítìrí torí pé kí ni wọ́n mọ̀ sí Yorùbá wa ń gbégbé ayé ìlera lórí ilẹ̀ bàbá wa à ń gbégbé ayé ẹrú lórí ilẹ̀ bàbá wa à ń san ìṣákọ́lẹ̀ fáwọn tó yẹ ká máa gba ìṣákọ́lẹ̀ lọ́wọ́ ẹ̀ àwọn ọmọ ìṣí wọn ní mọ̀ọ́kán tó ń pè ní ìṣákọ́lẹ̀. owó orí ni à ń sanwó orí fún àwọn tí ò yẹ ká sanwó orí fún àwọn tó yẹ ká máa gbà lọ́wọ́ wọn. ara wa ń ni Yorùbá lójoojúmọ́ ọmọ ọ ẹ̀rí pósítà bíi ọmọ fifty two ọmọ forty five ọmọ forty eight adẹ̀fòṣẹ́lẹ̀ akúdànù ìrònú àwọn tí ìrònú pa ló pọ̀ jù ooru nàìjíríà gan lé ooru nàìjíríà gan lé àwa rí ọ̀nà àbáyọ láti escape mọ́ ìṣòro nàìjíríà tá a máa lè fi dágbére fún nàìjíríà pé fi mí lọ́rùn lẹ̀ èmi àti ẹ ò tán wọ́n wá ń lo dúpọ̀ ní tìrì àwọn kan náà dẹ̀ ṣe ń pírèsì ẹ̀ ẹ gbọ́ náà ṣe bó ṣe ń gbàjọba nìyẹn tó bá tẹ̀fẹ́ gbàjọba ẹ tún gbígbó ṣé bó ṣe ń gba orílẹ̀ nìyẹn ẹ ṣe jájára wa ní brain ká pe ọ̀dọ̀fínú wa àti àrónú wa sí ọ̀nà ọgbọ́n sí ọ̀nà ìmọ̀ kò yẹ ká bábà ikú ọmọ Yorùbá àbọ̀rọ̀ là ń sọ fọmọlúàbí tílẹ̀ bá túmọ̀ ẹ̀ tún rí mi wò bí ìran torí ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ pé ilé epo la wà lóòótọ́ ṣùgbọ́n mo gbàgbọ́ nínú Ọlọ́run pé tílẹ̀ bá túmọ̀ àtúmọ̀ àríra wa wò àwa máa bira wa léèrè pé ṣé ìgbé ayé tó yẹ kí ọmọ Yorùbá máa gbé leléyìí since ti Awólọ́wọ̀ ti lọ let me ask you since thirty-one, wà nínú democracy eléyìí tẹ́ wà tá à ń kérésì lọ́wọ́ láti nine kí ni achievement Yorùbá Alhaji Lukman yóò dára fún yín kí ni achievement Yorùbá kí ni Yorùbá lè sọ rí tọ́ka sí láti 1999 Eh, àwọn máa gba àwọn ọ̀dọ́ síṣẹ́ ìgbà tó bá sọjọ́ débẹ̀ banking system ó dabarú ẹ̀ ó ti ó ti ọ̀pọ̀lọpọ̀ báǹkì pa pòpò wọ́n á mẹni tó ṣẹ̀ o wọ́n á mẹni tó ṣẹ̀ ẹni tó ṣẹ̀ tó yẹ kán mú wọ́n á ní mú iléeṣẹ́ yẹn náà máa ti pa wọ́n ti wá gbàgbé pé thousand of àwọn ọ̀dọ́ tó ṣiṣẹ́ bẹ̀ ló máa wà ló máa wà jobless ẹ̀ẹ̀mẹyẹ báǹkì tó Ọbásanjọ́ ti pa ọmọ Ọbásanjọ́ mélòó ló ṣiṣẹ́ ní báǹkì ẹ̀ẹ̀mẹyẹ billions of naira tí Ìyábọ̀ Ọbásanjọ́ jí tọ́básanjọ́ lọ gbọ́mọ ẹ̀ pamọ́ sí Kánò why are we deceiving ourselves kí ló dé tá à ń gbà wọ́n láàyè kán máa lò wá láti bayé ara wa jẹ́ eh? what is our achievement since 1999 tá a pariwo democracy democracy tá a máa ti jáde síta tó fún wa ní twenty thousand naira thirty thousand naira hundred thousand naira àwa máa bẹ́ gìlàgìlà bí àgùntàn tí ò ní ronú tẹ̀lé wọn lẹ́yìn. olóléṣe o to the extent àtúnyọ̀dá àtúmọ̀ àpárá wa àwọn ọmọ títí wọn during the rally during the campaign wọn á ti kọ́ ọmọ wọn ó di wọ̀ ní France ó di wọ̀ ní London ó di wọ̀ ní South Africa ó di wọ̀ ní America ó di wọ̀ ní Canada ó di wọ̀ ní Japan ó di wọ̀ ní China ní France wọn wá kó àdálé mi àti ìwọ lọ́wọ́ àti pọ́npó PPP pàdé CCC lọ́nà àwọn bẹ̀rẹ̀ sí gbára wa nígbò àwọn máa lagi mọ́ra wa lórí torí èlò twenty thousand naira tábà wá wọlé tán wọn á ríra wọn gẹ́gẹ́ bí ọ̀tá nígbà tá a bá ń kàmpéè tẹ́ bá wá wọlé tẹ́ wọ́n wá dọ̀rẹ́ wọ́n wá dọ̀rẹ́ nú kọ́nà wọ́n á máa yín yín lórí àwọn ọmọ wọn wá àwọn ọmọ wọn tí ò bá wọn jáde síta bá wọn lẹ pósítà bá wọn kàmpéè òun ní ọmọ máa wà nínú èsì ìwà wá wà nínú oòrùn eléré ibu ọmọ aláìníròdù kí ló dé tá a jí to say no to the, all these killers called themselves politicians kí ló dé tá a jí to say no all to all the bad elderly people tọkàn dàgbà tí wọn ò dánú tí wọn láàánú èèyàn wọn láàánú Yorùbá kí ló dé tá a jí káwa náà kẹ bọ́n ṣe kẹ̀yìn sí wa káwa náà kẹ̀yìn sí wọn let me tell you one thing láì sí àwa they are nothing you hear me láì sí àwa they are nothing wọ́n ń dọ́gbọ́n lò wá ni tẹ́ bá wá lò wá tẹ́ wọ́n dá wàhálà sáàrin wa kí èdè wa má bàa yéra wa ká má bàa kójú wa má bàa ṣí láti láti yọ wọ́n dànù láti kẹ̀yìn sí wọn ẹja jì Yorùbá ẹja jì ìpín Ọlọ́run fún wa kọ́ leléyìí ìpinnu tọ́lọ́run fi dá ìran Yorùbá sílẹ̀ ayé kọ́ leléyìí Ọlọ́run ò dá ìran Yorùbá fún ìyà ọlọ́run ò dẹ̀ wa ká máa ṣerú káàkiri gbogbo àgbáyé ọlọ́run ò dá ìran yorùbá kí gbogbo ìran yorùbá di alárìn káàkiri gbogbo àgbáyé ẹ wo òun rè lẹ́wọ́ tó ń lọ yẹ mọ́tò lẹ́wọ́ tó ń lọ yẹ. kì í ṣe ìpinnu ọlọ́run fún wa nìyẹn let us say the truth ẹ̀yin ọmọ yorùbá ẹ jí kẹ́ ẹ padà lẹ́yìn dúpẹ́ onítìrí. He have nothing to offer us. Lójoojúmọ́ náà ni irọ́ náà máa pa káàkiri. Adélé ń bọ̀, tádélé bá ti dé, Adélé máa bẹ̀rẹ̀ iṣẹ́ ni, Adélé máa bẹ̀rẹ̀ iṣẹ́ ni. Kí ló dé tí Adélé Dúpẹ́ Onítìrí tó sá fún Ṣèyí Mákindé? Kí ló dé tó fi ń kó wọn tó jẹ́rí ẹ̀ mọ̀? À ń sọ fún yín pé ọmọbìnrin ẹ fẹ́ bá ó fẹ́ bá tó dára jẹ́ mọ́ wa lọ́wọ́ ni. Ọlọ́run ní òfin ṣe ó jáde nínú speech ẹ̀ tó sọ síta recording one not live o ìgbà àkọ́kọ́ rèé tí máa rí olórí orílẹ̀-èdè tó máa rìkọ́ọ̀dù ọ̀rọ̀ tí ò lè jáde síta kó sọ live àtòun àtàdélé ẹgbẹ́ recording ni wọ́n ti rìkọ́ọ̀dù gbogbo wọn ti sọ lọ́jọ́ Friday wọ́n wá gbé jáde síta fún yín lọ́jọ́ Saturday ibi tí mò ń lọ rèé Dúpẹ́ Onítìrí pé ara ẹ̀ ní Democratic Republic of Yorùbá ṣùgbọ́n tẹ́ ẹ bá wọ aṣọ burúkú aṣọ ikú tó kó sí àwọn ọmọ ọlọ́mọ lọ́rùn ó kọ Yorùbá nation homeland ti àwọn akọ́dà sọ pé àwọn ọṣẹ Yorùbá nation títí wọn o abẹ́ ṣé irọ́ ni mò ń parí kí n gbé fídíò síta àwọn tó wà lábẹ́ igi àwọn ọṣẹ Yorùbá nation títí wọn o àwọn ọṣẹ Yorùbá nation títí wọn o Democratic Republic làwọn o Democratic Republic làwọn o democratic republic làwọn o ṣùgbọ́n láṣọ tí Dúpẹ́ Onítìrí kó jáde síta ó kọ Yorùbá nation sápá ẹ̀ kán lè ní pé àwa máa ń pa ẹ̀ ngbà tí rédíò máa gbé ó ní the Yorùbá nation army Yorùbá nation agitators wọ́n sọ wípé democratic republic of Yorùbá agitators ẹja jìí ẹ̀yin abiyamọ tí ìyà ń jẹ jí tẹ bá rí àwọn kan nílé tó ṣe labalabalabalaba lẹ́yìn dúpọ ní ti rí iṣẹ́ owó wọn náà ń ṣe mo mọ ìyá kogi dáadáa iṣẹ́ owó iṣẹ́ owó tí ìyá kogi gbà ló ń ṣe ẹjá rántí bí ọjọ́ ọ̀la èní la gan tó ilẹ̀ òní tó mọ̀ bọ̀ lọ́dọ̀ wa ń bèbè àti mọ̀ tó máa mú ká má wá sọ pé ọ̀la ṣùgbọ́n ohun tá a bá ṣe lénìí ní ó bí ọ̀la wa ṣe máa rí yorùbá ẹja bọ́kò nínú ìyá o we are not in Nigeria tipátipá náà fi mú àwọn bàbá wa tó fi di Nàìjíríà we are not in Nigeria ẹja bọ́kò nínú ìgbèkùn bókeyín lẹ́ẹ̀kan sí pé ẹ ojúmọ́ ẹ tún oṣù tuntun. àárẹ̀ra wa pẹ́ God bless you emi náà fẹ́ nara, mo fẹ́ fẹ́ gbẹ́mi lélẹ̀ díẹ̀ ẹ ṣé o ọlọ́run ọkọ̀ wáyé o àwa tá a wà ń lé ẹ̀já jí lójú oorun o àwa tá a wà ń lé ajá tó máa sọnù wọn ní kì í gbọ́ fèrè ọlọ́dẹ o àwa tá a wà ń lé <laughs> orí ọ̀kẹ́rẹ́ kókó láwò ní o bàbá wí fọ́mọ ẹni agbọ́ o kì í ṣe pé ọlọ́run fún wa lélẹ́yìí o àwọn káàtẹ̀ máa sọ pé àyànmọ́ wa ni àyànmọ́ wa kọ́ o kì í ṣe àyànmọ́ o ọlọ́run yẹn lè mọ wàá fúnra wa la fọwọ́ ara wa yẹn o adẹ̀ lè fọwọ́ ara wa kọ́ say no to Afẹ́nifẹ́re and say no to Dúpẹ́ Onítìrí ẹ ṣe.